ògo ni fún orúkọ olúwa ọlọ́run elédùmarè adúpẹ́ ọlọ́run tó jẹ́ kó ṣeéṣe fún wa láti wà níbí lálẹ́ yìí ẹ topic tí a lò yẹn ó ní bàbá kí ó gba gold need our prayer <laughs> òun ni mo kọ́kọ́ fi wọlé lénìí ẹlẹ́ẹ̀kejì mo ní prepare for the prayer for the second day i mean for the third day for the third day prepare for the third day prayer then ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ó ní the feedback the feedback prepare for the third day prayer gbogbo ẹni tí kò bá tí ì ní ìmọ̀lẹ̀ ẹ lọ gẹ́ẹ̀tì ìmọ̀lẹ̀ àwọn èèyàn olórí ibú kan wà tó jẹ́ pé wọ́n máa ń fẹ́ ṣọkọ wọ́n máa ń fẹ́ ṣọkọ fún èèyàn báwo yẹ kẹ́ ẹ so ọmọ ń fẹ́ ṣọkọ fún wa ní tó bá ti di pé ó ní sùúrù ìwọ ló ní gbà o mú mọ́lẹ̀ dání afẹ́wọ́nú ọdún tuntun àdúrà ọjọ́ méje ń lọ lọ́wọ́ but ẹ rí pé torí àwọn obìnrin tí wọ́n ní nǹkan oṣù wọn ó ń ṣe ségesège mo gbé bàbá wa ní alẹ́ all the way from Ìpókíà Ìdíròkò ẹ kalẹ o. bàbá wa pẹ̀lú wa bàbá ń kí. ẹ kalẹ o gbogbo omi tó ń wò mí. gbogbo ẹ̀yin tí ẹ ń béèrè pé omi ṣòro òṣomi ṣòro ẹ máa mọ̀ tún mọ omi ṣòro lálẹ́ hmm. then àáfà wà ń bí àáfà wà ń bí so láti fún yín ní feedback gbogbo ẹ̀yin tẹ comment lórí ọ̀rọ̀ program tí wọ́n ṣe àáfà náà wà ń bí láti fún yín ní feedback so we have a full house tonight we have a full house tonight mo fàsìkò yìí kí gbogbo àwọn onígbàgbọ́ pé a kú ọdún kérésìmesì mo kí wa pé a kú ọdún kérésìmesì àṣèyí ṣàmọ́dún ní agbára ọlọ́run mo máa ń sábà sọ̀rọ̀ kan all the time mo ní kò sẹ́ni tó lè paná christianity ní nàìjíríà tàbí nílẹ̀ yorùbá kò sẹ́ni tó lè paná islam ní nàìjíríà tàbí nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí ẹni tí ó lè paná ìṣẹ̀ṣe àfi tá a bá ń tọ́ra wa jẹ àfi tá a bá ń tọ́ra wa jẹ kí lẹ wí. ìṣẹ̀ṣe là kọ́kọ́ ẹṣí bàbá mi ọba òrìṣà live and direct with wòlíì àpótí ẹ̀rí wọ́n wá kí wa lálẹ́ yìí ẹ̀rí pé ọ̀rọ̀ yìí ká wa lára jura wa lọ lẹ́ni tó yẹ kí bàbá máa gba wọ́n máa jẹ ewúrẹ́ àtòkú fẹ́ lé lé ní Christmas ṣùgbọ́n ó yẹ ọlọ́run ta fún wa bí. now kí n tó lọ sórí feedback nípa àwọn messages bàbá bàbá wa ọba òrìṣà nípa àwọn tí wọ́n ní wọn ò rí nǹkan oṣù wọn mọ́ mo ṣàlàyé fún wa níjọ́sí number one ẹlòmíì wà hmm, hmm. wọ́n jí pátá ẹ̀ lọ ní òṣèré nǹkan oṣù ẹ̀ mọ́ èmi ti róbìnrin tó jẹ́ pé ọkọ tó fẹ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ọkọ tóbìnrin yẹn fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ níyàwó tí ò tí ì bímọ nílé ọkọ òun wá wọlé gẹ́gẹ́ bí ìyàwó tuntun ó ń wẹ̀ lọ́wọ́ níyàwó ẹ̀gbọ́n ẹ̀ lọ jí pátá ẹ̀ mú ó wá píríọ̀dù ẹ̀tì àfìgbà tó kò ń lé yẹn o èmi ti rí yẹn dáadáa yàtọ̀ sí pé bóyá wọ́n jí pátá ẹlòmíì mú obìnrin míì ti kí sí rí pẹ̀lú píríọ̀dù ẹ̀ á kàn sọ sí anywhere àwọn tó dẹ̀ ń lò wọ́n ti rí mú àwọn kan wà bẹ́ẹ̀ then ẹlẹ́ẹ̀kẹta tó jọrú ẹ̀ ẹlòmíì ti ṣe oògùn lò ó ti da sísítẹ́ẹ̀mù ẹ̀ rú òun ló fà á tí bàbá yìí fi mú iṣẹ́ yẹn kalẹ̀ pé gbogbo obìnrin tí píríọ̀dù wọn ò bá wá dáadáa wípé ọlọ́run fún àwọn ní solution ẹ̀ pé a máa dàbí omi páìpù ni tested and trusted wọ́n máa sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí then nínú kọ́mẹ̀ntì wọn táwa bẹ̀rẹ̀ sí ní ka kọ́mẹ̀ntì àwọn tó kọ́mẹ̀ntì lórí iṣẹ́ yẹn a máa dé ibì kan mo rí kí bàbá kan béèrè wípé ṣé kinní yẹn gbọ́ stroke so à ń fi yé yín pé ọ̀tọ̀ níṣẹ́ stroke iṣẹ́ stroke wà lọ́tọ̀ bàbá máa sọ̀rọ̀ lórí iṣẹ́ stroke ìyẹn àwọn tó ń béèrè pé kí ló ń ṣiṣẹ́ fún ìyẹn ń ṣiṣẹ́ fún àwọ̀ká àtàrùnmọ́lé egun kó máa rẹ̀ èèyàn anyhow àti obìnrin tí ò rí pírọ̀dù ẹ̀ àti kàmàdù yà bàbá máa sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀ then wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa bá wa sọ̀rọ̀ lórí ìdákọ́lẹ̀ bàbá kí ni ẹ sọ pé ń jẹ́ ìdákọ́lẹ̀ yẹn sà. ẹ ṣe ẹ kálẹ̀ èèyàn mọ ojúgbọ àgbáyé tó ń wò mí bọ̀dá mi àbúrò mi nǹkan tó ń jẹ́ ìdákọ́lẹ̀ ni pé tí ọmọkùnrin bá ti àkọ́kọ́ tó bá ti wọ ọjọ́ orí ẹ̀ pẹ̀lú okó ẹ̀ tó bá ti ń kéré ó ń kanlẹ̀kùn bọ̀ nìyẹn tó kó ọkùnrin bá ti ń kéré sí ọjọ́ orí ẹ̀ wàhálà ń bọ̀ nìyẹn ń bọ̀ nìyẹn ó ń kọlẹ̀kùn ń bọ̀ nìyẹn. Hmm. so láti ibẹ̀ lọ ìmúra ẹ tó máa múra nípa ọmọkùnrin ni ẹ tó ò gbọdọ̀ sùn tó ò gbọdọ̀ jókòó hmm. tètè súnmọ́ àwọn èèyàn ọ̀jọ̀gbọ́n pé kí ló ṣẹlẹ̀ kí ni mo lè ṣe kí ni mo lè jẹ ẹ wo kí ni mi má ti jó ẹ wọn ṣàlàyé fún yín láti ibẹ̀ lọ kí ni nǹkan tá mú jáde ń bẹ̀ ni pé tó bá ti wá rí bẹ́ẹ̀ okó yẹn fẹ́ kú nìyẹn ìwọ tó bá ti ń bóbìnrin ṣe bí ẹ̀mẹ́ta tí o ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ àbí o bóbìnrin sùn immediately tó di pé o release tí ara obìnrin yẹn tún wà lọ́nà tó ní ó yá òun sì ní gan lọ ṣe ó yá náà tó di pé o. tó sọ dìjà tí ó sọ pé. Ah, ok ẹ ṣe ó ti yí àwọn èèyàn tó ń jẹ́ ìdákọ́lẹ̀ bẹ́ẹ̀ tó bá ti tó àsìkò ẹ máa bá wa là wọ́n lọ́yẹ̀ dáadáa lórí nǹkan tó ń jẹ́ ìdákọ́lẹ̀ ogun burúkú ni o Ah, màá fọ́ ẹ létí o ó fẹ́ pa mí ni <laughs> wàhálà ńlá ni o now kí n sáré sọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ bàbá wa akéwùgbà gold mi ní parọ́ fún yẹn yìnyàn ìgbà tí mo lọ sí Ìlọrin mo sọ̀rọ̀ yẹn but àwọn èèyàn tẹ́ ẹ̀ bá ti gbé eh, microphone sí etí ẹlòmíì kẹ́ pariwo ọ̀rọ̀ kì í yé mo pariwo ńgbà yẹn pé bàbá akéwùgbà gold ó ní nǹkan tí mo rí tí mo fi lọ́gun bàbá akéwùgbà gold nígbà tí mo lọ sí Ìlọrin ẹ̀yin tẹ́ bá ń fọ́lò mi ẹ̀ mọ̀ wípé mo sọ̀rọ̀ yẹn gọ́ngbà yẹn ńgbà tí a lọ ń bẹ̀bẹ̀ fún ta lọ lọ́rùn ní ìlú Ìlọrin nígbà yẹn so ẹlòmíín wà a kàn máa a kàn ẹnu ẹ̀wọ̀n fi nǹkan ju lẹ́nu nígbà tó wà kékeré a kàn wá sórí social media a máa comment anyhow that's why àwọn tó máa ń fún rú wọn lépè a lè bá wọn a ò lè bá wọn wí wọ́n deserve èpè but before then before then ẹ jẹ́ ká ṣàlàyé àwọn kan fúnra wa nǹkan tèmi rí sí bàbá kí ó gba gold kó tó di wípé alabalúbú ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ tó jẹ́ kí n pariwo gbà yẹn pé ẹ jọ ta ló ní nọ́mbà bàbá kí ó gba gold lọ́wọ́ kọ́ fún mi mo ní mẹ́sẹ̀gì fún wọn mo lọ́rọ̀ láti bá wọn sọ wọ́n náà wọ́n tí mi ò lè sọ sórí afẹ́fẹ́ láéláé mi ò ní sọ lórí afẹ́fẹ́ mo kàn máa máa yín díẹ̀díẹ̀ sílẹ̀ gbé àgbàdo ni ara ẹ̀ ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí bàbá yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ibi ò ní ṣẹlẹ̀ sí yín o bàbá kí ó gba gold bàbá wa dáadáa ibi ò ní ṣẹlẹ̀ sí kò dẹ̀ sí nǹkan méjì tí bàbá Akéwùgbà Gold gbé fún mi up till now mi ò tí ì fojú kàn wọ́n mo kàn pè wọ́n lẹ́ẹ̀kan lórí fóònù wọ́n ní taniẹ́ o mo ní ọmọ yín ni sàwólì àpótí ẹ̀rí ah wọ́n ti ẹ̀jẹ̀ ń jíwò jìnnà wọ́n ní okay okay okay my brother God bless you I know you ẹ má wọrí mò ń ṣe nǹkan lọ́wọ́ màá pè yín padà tàbí kẹ́ pè mí padà but ìgbà tó máa dọ́wọ́ alẹ́ èmi ti busy àwọn náà padà busy ah padà ríra láti gbà yẹn kọ́lọ́ má kọ àtúnrí wa now bàbá Akéwùgbà Gold reason tí mo fi like wọn one of the reason tí mo fi like wọn tó fi di pé wọ́n wà lọ́kàn mi because ẹni tó bá wà lọ́kàn wòlíì ni wòlíì máa lóun gbàdúrà òun rántí sọ̀rọ̀ nípa ẹ̀ tàbí ló máa ríran sí o ẹni tí wòlíì ò bá mọ̀ ẹni tá a fa ò bá mọ̀ ẹni tí ò bá délé babaláwo kó ní kó da fá fóun babaláwo ò lè ríran sí o àfi babaláwo tó wá fẹ́ kọjá yẹ nǹkan kan tí mo kọ́kọ́ rí ni pé i need láti understand kankan tẹ́ ò bá gbàgbé ẹ̀yin tẹ́ ń follow mi tẹ́ ò bá gbàgbé there was a time tí mo sọ̀rọ̀ kan wípé lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run yìí ìgbà títa lọ́lọ́run bá jáde tán àwọn mùsùlùmí ń bọ̀ wá bára wọn jà ọlọ́pọlọ kúkúrú kan dá mi lóhùn gbà yẹn lórí social lórí comment ó ń sọ fún mi pé kí ló fẹ́ fàjà mo wá ṣàlàyé ń bẹ̀ pé mùsùlùmí ilẹ̀ Yorùbá àti mùsùlùmí Ìlọrin kọ́ múra kọ́ má bàa bára wọn jà. Ja ọ̀nà tó jìn ní olójú jíjìn ló ti máa ń mú ẹkún ẹ̀sùn tí ò bá ní nǹkan tí mo rí mi ò ní sọ̀rọ̀ yẹn gbà yẹn mi ò ní dédé sọ̀rọ̀ ọlọ́run ló ní ìbùkún ọlọ́run ló ní ìgbéga ọlọ́run ló lówó ọlọ́run ló lọ́lá ẹni tó bá òun ló máa ń fún ó dẹ̀ máa ń fáwọn tiẹ̀ lásìkò téèyàn ò bá fipá wá owó mi ò fipá wá nǹkan tó jù mí lọ ìkan láàrin àwọn ọ̀gá tí mo gbà fún tí mo tẹ̀lé Gbénga Adébóyè ó máa ń sọ tabajọ tàbí tó bá ń ṣe program wọ́n máa ń sọ wọ́n á ní èyí ohun tọ́wọ́ mi ò bá tó mi ò ní bá fi gọ̀ǹgọ̀ fà á àmọ́ ò pé kí ni bàbá yẹn sọ ń gbà yẹn but ó padà yé wa pé ohun tọ́wọ́ èèyàn ò bá tó kéèyàn má bá wọn fi gọ̀ǹgọ̀ fà á láyé toró máa padà lẹ́yìn ẹlòmíì ariwo tó fẹ́ gbà lénìí tó fẹ́ palẹ̀ lórí lónìí òun ló wà áfítà bọ̀ kí ló máa bí ayé tá a wà yìí stages ni reincarnation òun ilé ayé táàmà wà n tó bá lọ ó máa ń lábọ̀ ìpele tá a wà àwa ènìyàn ìpele kẹta la wà ìpele kẹrin wà ìpele karùn wà ìpele kẹfà wà ìpele keje wà mo mọ̀ọ́dé mẹ́jọ mẹ́sàn-án ìpele méjì sì wà nínú ayé ìsàlẹ̀ ojú bẹ́ẹ̀ lọ wọn bá tèmi lè sọ nìyẹn kí ni nǹkan tí mo fẹ́ mú jáde mo fàsìkò yìí kí gbogbo ẹ̀yin student wa ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ ti rẹ́gísítà lágbára ọlọ́run by January a máa open school wa níjọ́ sí bàbá wa máa wúyè kí lẹ pé déètì yẹn sà. twenty eight oṣù tó ń bọ̀ la máa ṣe wúyè yẹn. ká gba ọlọ́run gbọ́ pé kò sóhun tó máa dàrú kò sóhun tó máa yẹ ọlọ́run máa bá wa ṣe. ọlọ́run á bá wa ṣe àtàwọn alálẹ̀ àtàwọn tó ti lọ àtàwọn tó àtúwà àtàwọn alẹ́kà táwòrì tí wọ́n tọ́jú wà pẹ̀lú wa àtàwọn àjànú táwòrì tán rí wa. ẹ ń parí wúyè ọba òrìṣà báyìí à lọ́ọ̀ṣì skul yẹn ni kábíyèsí ọlọ́run kò jẹ́ bó ṣe jẹ́ ẹ máa múra lẹ̀ so ẹ̀yin student wa ẹ̀yin bàbá wa a mọ̀ pé jù wá lọ lọ́jọ́ orí ẹ ní nǹkan jù wá lọ ṣùgbọ́n Ọlọ́run ní pé kẹ́ ẹ nífẹ̀ẹ́ wa láti fẹ́ gbọ́ nǹkan tá a fẹ́ sọ ẹ ẹ̀ dẹ̀ ní regret ẹ ẹ̀ ní kábàámọ̀ pé wá sí school yẹn and it's going to be a great liberation mo sọ fún wa fifty thousand class wà thirty thousand class wà thirteen thousand class wà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ primary school ó yàtọ̀ sí secondary o secondary yàtọ̀ sí university o lẹ́yìn university special courses fún masters ó tún wà o ọ̀tọ̀ ní kíláàsì doctorate o ọ̀tọ̀ ní divinity class o so tó bá ṣe tásìkò bí wọ́n bá ṣe mọ lọ́bẹ̀ ń dùn mọ́ now bàbá wa bàbá akéwù gba gold bàbá yìí máa ń tẹnumọ́ pé àwọn fẹ́ kàlàáfíà kó wà nílẹ̀ Yorùbá ohun táwa gbé dúró ní májèmọ́ adúláwọ̀ nìyẹn àlàáfíà nínú gbogbo ẹ̀sìn tó wà nílẹ̀ Yorùbá àti Christianity àti Islam àtẹ̀sìn àkọ́kọ́ dé tó jẹ́ ẹ̀sìn ìmọ́lẹ̀ ti ilẹ̀ Yorùbá mo dẹ̀ máa ń tẹnumọ́ tẹ́ bá ti gbọ́ pé ẹ̀sìn ilẹ̀ Yorùbá ẹ má máa believe pé yes ó fẹ́ introduce yín sóòṣà tí ẹ ò mọ̀ rí gbogbo ìdílé ló lóòṣà tiẹ̀ tó bá lò lọ ṣe ẹ̀sìn Yorùbá kò ń ṣe pé torí pé kò bá lè máa ṣẹbọ àbí torí pé kò bá lè máa bọ̀rìṣà no òrìṣà wà láàyè ẹ ẹbọ wà láàyè ẹ ẹgbẹ́ wà láàyè ẹ mo ṣàlàyé gbogbo ẹ̀ fún wa lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀lẹ́gbẹ́ ìmèrè ọ̀tọ̀lẹ́gbẹ́ àjẹ́ ọ̀tọ̀lẹ́gbẹ́ oníṣàngó ọ̀tọ̀lẹ́gbẹ́ aládùúrà ọ̀tọ̀lẹ́gbẹ́ ọlọ́ṣun ọ̀tọ̀lẹ́gbẹ́ ọlọ́ya gbogbo àwọn ẹgbẹ́ ló wà lọ́tọ̀ọ̀tọ̀ ìyẹn ò ní nǹkan kan ṣe pẹ̀lú pé a fẹ́ sin elédùnmarè a fẹ́ kọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run báwọn bàbá ńlá wa tó wà tẹ́lẹ̀ bí wọ́n ṣe wá àwọn ọjọ́ wa nílẹ̀ yorùbá tí àwọn ayé yí padà tó dẹ̀ ní wa lára tó ní ọmọdé lára tó ní àgbà lára tó ń da wájúrú tó ń da ẹ̀yìn rú àwọn màlẹ́kà tọ́lọ́run dá fún wa nílẹ̀ yorùbá tó ti ṣe ń jẹ wọn lóríṣiríṣi ìyẹn làwa fẹ́ kọ́ nípa ẹ̀ la bá dẹ̀ ṣe rán wọn níṣẹ́ sí lédùmarè ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò dìgbà tá a bá sọ pé yẹ́sì o adéṣọ́ọ̀ṣì yorùbá a ṣẹ̀ṣẹ̀ ń bó ìṣà ń bẹ̀ àbá ń bẹ̀ bọ́ ń bẹ̀ no o lè bá ọlọ́run ẹ sọ̀rọ̀ direct ṣùgbọ́n tó bá kan pé kó o bá òṣà lé yín sọ̀rọ̀ ọ̀tọ̀tún nìyẹn ọ̀tọ̀tún nìyẹn gbogbo ẹ̀ pátápátá la máa yànnà náà ẹ̀ tó bá dẹ̀ ti yéèyàn èèyàn gbélé ayé rọrùn o ò ní sáré kẹ̀kẹ́ lọ kọlù tírélà bàbá kí ó gba gold kí ló fà á tí mo fi ń tẹnumọ́ ọ̀rọ̀ bàbá yìí tèmi yé mi ohun tí mo rí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá wa bí àáfàá Saheed Shittu kí ni nǹkan tí bàbá Saheed Shittu yìí kí ni nǹkan tó ń fẹ́ gangan lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mi ní parọ́ fún yín kí ni nǹkan tí àáfàá Saheed Shittu mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín up till now kí ni nǹkan tí ẹ̀ ń fẹ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹni tó bá ń ṣe bí bàbá ẹ̀ ṣe ń ṣe yìí mo láìkí bàbá yẹn gan tẹ́lẹ̀ o tọrọ máa ń sọ àwọn ọ̀rọ̀ wọn ò dẹ̀ kò sẹ́ńtọ̀ lè sọ̀rọ̀ sí bọ̀ tó bá ti wá di pé àtọ́ba àti joyè gbogbo àgbààgbà ìlú lẹ ti rí mistake wọn bẹ́ẹ̀ ni pẹ́yìn ò ní mistake gbogbo ẹlẹ́sìn mùsùlùmí lẹ ti rí mistake wọn bẹ́ẹ̀ ni pẹ́yìn ò rí mistake kankan títí kan ọba aládé odidi ọba aláàfin Ọ̀yọ́ ìjọ tí bàbá yẹn sùn tó wọlẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ̀ láìda ẹ ṣépè fún un ẹ tún ṣépè fún gbogbo àwọn àfáà tó tún lọ kírun bẹ́ẹ̀ kí ni nǹkan ẹni tó bá ń ṣe báyìí is either kó jẹ́ pé a rí àwọn bọ́dì kan tí wọ́n gbowó fún tó ń ran níṣẹ́ dà wọ́n rú or jẹ́ wípé ó ní nǹkan míì tó fẹ́ gbà because níbi tọ́lọ́run ti ran àfáà Saheed Shittu lọ́wọ́ dé ṣé ni wọ́n ní ni ṣé ni wọ́n ní ni ṣọlọ́pàá ni wọ́n ò mọ̀ ni ṣé àmì ni wọn ò mọ ni ṣáwọn ẹrú ikú ni wọn ò ní ni ṣé ìlú òyìnbó kan ni wọn ò tí ì dérí ni so láti kàn déédéé kan déédéé kan ṣáà máa bá everybody jà ọ̀rọ̀ yìí gba ìkíyèsí mo fi ọlọ́run bẹ̀ wọ́n wípé ó dá bó ṣe ń sọ pé àwọn ṣe apology o apology tẹ́ ń ṣe yẹn ó dá o but ẹ gbọ́ dáadáa sà ẹ jẹ́ ká apology yẹn kó wá láti inú. No? then sí bàbá kí ó gba gold èmi fi àsìkò yìí rọ bàbá kí ó gba gold wípé kí wọ́n múra gan because kì í ṣe àfáà Saheed Shittu nìkan lè máa fèsì o mi ní parọ́ fún yín àwọn èèyàn kan wà inú wọn máa ń dùn tílẹ̀ Yorùbá ò bá gún régé àwọn ènìyàn kan wà inú wọn máa ń dùn tí wàhálà bá ń ṣẹlẹ̀ dáadáa nílẹ̀ Yorùbá inú wọn ò lè dùn sí yín bàbá kí ó gba gold many people are still coming for you and case eh, eh, eh, tẹ́ ò bá mọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ báyìí lẹ́yìn tẹ́ bá sọ pé ẹ parí kéèsì pẹ̀lú àfáà Saheed Shittu yìí tẹ́ bá lẹ parí ẹ̀ bọ́ ṣe lọ bẹ̀bẹ̀ yìí tẹ́lẹ̀ gbẹ̀bẹ̀ ẹ parí ẹ̀ tẹ́ ò bá forí ẹ̀ tì síbi tó bá lámì ẹ gbọ́ dada ẹ bá mi under ẹ bá mi underline statement yẹn ẹ bá mi underline statement yẹn tí ẹ ò bá forí ọ̀rọ̀ yẹn tì síbi tó bá lámì ọ̀rọ̀ yẹn á dàbí ẹni tó rí ilé agbọ́n tó ṣùjọ tó wá lọ juná sí <laughs> tó lọ ju gílù ilé agbọ́n ni o ohun tó máa bí kò ní dáa in fact wọ́n á ṣe débi pé wọ́n á tún fẹ́ sẹ́ẹ̀tì yín pẹ̀lú obìnrin ẹ kọ́ sílẹ̀ sà èmi ò kí ní kéèyàn gbà wá gbọ́ a ò dẹ̀ kí ní kéèyàn má bu wa a kí ní kéèyàn má bá wa jà ṣùgbọ́n a fa gbogbo lé ọwọ́ ọlọ́run àdàbí tí ó bá jẹ́ wípé ohun tí mò ń sọ kì í ṣe wípé elédùmarè ló fi sí mi lẹ́nu mo wá rí bàbá kan bàbá kan ń sọ̀rọ̀ láìpẹ́ yìí ó yẹ kí n play fídíò bàbá yẹn but kò sáàyè torí àwọn bàbá tó wà pẹ̀lú mi ní alẹ́ yìí àti program tí wọ́n fẹ́ ṣe fún wa. ṣe rí bàbá kan sọ̀rọ̀ pé in kò sí Islam tí bàbá yìí ó bú ní Sufi ó bú ní jálàbí ó bú àwọn tẹ̀bílíkì ó bú àwọn sùmùrà ó ní gbogbo wọn pátápátá ó ní wọn kì í ṣe Islam àfa àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe gbọ́. so èwo gangan wà ní Islam àwọn èèyàn kan wọ́n ṣe constructive criticism sí àfa mi nígbà tó sọ pé Usman Dan Fodio ló gbé Islam wọ Nàìjíríà àwọn èèyàn kọ́mẹ́ǹtì gan títí kan bàbá mi alomoruf, nílùú òyìnbó kọ́lọ́n bá mi kẹ́wọn dáadáa sí àwọn náà sọ̀rọ̀ but àwọn kan gbà fún àfáà yìí lórí nǹkan tó sọ àwọn kan láwọn ò gbà àfáà dẹ̀ tí làwọn máa fún ọ lésì ni mo ṣe sọ pé feedback ó wà lénìí kí ni nǹkan tí mo fẹ́ mú jáde níbẹ̀ òun ni wípé ṣe rí àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọn ò mọ̀ wípé Islam wà nílẹ̀ Yorùbá yàtọ̀ sí Islam tí àwọn Arab tó mú wọ ìlú Ìlọrin òótọ́ ọ̀rọ̀ ká má sọ òun àwọn àáfàá wà nílẹ̀ Yorùbá tó jẹ́ àáfàá ọlọ́run gidi tí ò kí ń ṣe dagboru tí ò kí ń ṣe fọ́gimọ tí ò kí ń ṣe afapádànù ọ wà nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ tí mo ń sọ ìwé ni mo ṣe ń pa o tí wọ́n fẹ́ kílẹ̀ Yorùbá tẹ̀síwájú nínú ẹ̀sìn dáadáa ṣùgbọ́n àwọn kan wà wọn ò gbà tí wọn ò gbà fún wọn ǹjẹ́ àwọn pé bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan ò gbà fún àfa àbúlálà tí ò bá kí n ṣe wípé ikú tó máa ń balẹ̀ ọlá jẹ́ tó ń sọlé aládàáwòrò ìbàjẹ́ pé àfa àbúlálà wà láyé lénìí mélòó nínú ẹ̀yin tẹ̀ ń bú àfa àbúlálà lẹ tó bẹ́ẹ̀ láti wojú ẹ̀ bàbá tí ò rí tẹnìkan rò kò mọ̀ bóyá o lo mọ́tò kò mọ̀ bóyá o ní kíláàdù kò mọ̀ bóyá o jẹun kò mọ̀ bóyá bàbá lè kó síníkà ó lè wọ síngílẹ̀tì bàbá lè máa ti ọmọ láńkẹ́ lọ láàrin ọjà bàbá lè bọ́ sí títì kó bẹ̀rẹ̀ sí níjó wọ́n níjọ́ sí bàbá yìí ṣèyàwó wọ́n láwọn èèyàn ti dúró ilé ti kún ọ̀nà ti kún wọ́n ti wọ́n ti ń dá àwọn àná ti dé wọ́n fẹ́ dáná wọ́n ní bàbá dẹ̀ gbàárín ọjà lọ. <laughs> Ah, mi ò mọ̀ kí mo lẹ́ni tí mo jọ bàbá dẹ̀ gbàárín ọjà lọ bàbá dẹ̀ lọ ń jó láàrin ọjà lọ́jọ́ tí bàbá ń ṣe ìyàwó tí ìyàwó ti wà ńlé wọ́n láwọn èèyàn wá lọ bá bàbá yìí pé bàbá ṣé o mọ̀ páwọn èèyàn dúró díẹ̀ ńlé ni lẹ́ni ọjọ́ ìyàwó ó lẹ́yìn ò ráwọn tí mò ń rí ó ní tẹ bá ráwọn tí mò ń rí àwọn tó ń kọrin tó ń lùlù fún mi tó ní kí n máa jó ó ní ẹ̀ pè mí lólórí ibù ó ní ǹjẹ́ pé jó ń jó lọ́jà yìí ǹjẹ́ pé ìdè àwọn ẹ̀dá kan ń tú ǹjẹ́ pé ìbànújẹ́ àwọn kan ń dayọ̀ lẹ́nu ọjọ́ wedding ó ní kò síjọ́ tí bàbá òun ní kó o má ṣiṣẹ́ irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ yẹn ho hard àfa àbúlálà àwọn yẹn fi Islam wọ́n fi dára ṣẹ́ǹgbọ́ wọ́n ti ń dá wọ́n ní ṣọlá abídèmí wọ́n ní usman danfodio met islam in borno nigeria no problem mo máa sọ kí nìkan fún yín pé we are making research we are researchers we encourage constructive correction and constructive criticism we are not saying we are the best but we cannot all be sleeping on the same line gbogbo ò lè sùn ká dọrí síbi kan náà gbogbo ò lè sùn kalẹ̀ ká má ṣe nǹkan kan ẹnìkan gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́nìkan bá bẹ̀rẹ̀ àwọn tó kù á join ni. èwo ni ká sọ pé tó bá fẹ́ ṣe mu Islam ká má jẹ́ káwọn oníṣẹ̀ṣe rí mú mi èwo ni ká sọ pé tó bá fẹ́ ṣe Islam ká má jẹ́ káwọn kìrìsìtẹ́nì rí mú mi àwa ń darúgbó pọ̀ meanwhile gbogbo kìíní is a game àwọn kan wà they are cashing out in a big way wọ́n dẹ̀ fi millions of souls sínú ìdè I want you to know something Elédùmarè ló máa ń darí èèyàn sọ́dọ̀ ẹ̀ Elédùmarè ló máa ń jèrè ọkàn kò sẹ́ni tó lè jèrè ọkàn tọ́lọ́run ò bá jèrè àìjẹ́ bẹ́ẹ̀ àwọn pìrìtẹ́ndà lẹ́ máa kó jọ wọ́n máa láwọn bá yín ṣẹ̀sìn àwọn wà pẹ̀lú yín meanwhile wọ́n yín mú lẹ́yìn torí pé ọkàn wọn kò ṣe fún yín ẹ fún oníkálukú lẹ̀ síbi tẹ́lẹ̀dùmarè bá dá sí. Si ìtọ́jú ni pé ká ṣe dáadáa ká yíwọ́ ká stop wà ìbàjẹ́ máa lépa ọmọlàkejì gbogbo táwa ń sáré ń sin oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà láti bá wa jà wọ́n ṣe ṣe ṣe wọ́n ṣe ṣe ṣe wọ́n ṣe dédi mọ́tò mi tí mò ń lò wọ́n lépa ẹ̀mí wọ́n lépa gbogbo ẹ̀ ọlọ́run rẹ̀ fi léyìn lọ́wọ́ kò dẹ̀ ní fi léyìn lọ́wọ́ àfẹ̀yìntẹ́ bá máa ṣera yín ìyẹn ò stop mi o ìyẹn ò stop mi o onítọ́ kí n máa kọ fún yín ni wípé ọlọ́run lóhun ń mú mi bọ̀ ẹ̀yin ènìyàn kan ẹ wá ń sọ pé mo ti pẹ́ ọlọ́run mi lóhun ò pẹ́ ẹ o torí pé òun ló lóore àjẹpẹ́ tó bá ṣe wọn ọlọ́run ló ń ṣọlá ẹ a lè bí léèrè alára ni ṣùgbọ́n kó má fààyè wá dára tí òun wá èmi ń rí àwọn àpẹẹrẹ ìdí tó sì fi ń rí báyìí àwọn kan dọ́gbọ́n rán mi láìpẹ́ wọ́n ní àpótí ẹ̀rí àwọn fẹ́ wá jẹran Christmas o torọ́ mọ̀ pé wọ́n lè bá ẹran Christmas kankan bọ̀ mo dúpẹ́ pé ìyàwó mi ò bọ́ sí títì kó lọ́ọ́ máa ṣàgbé àwọn ọmọ mi ò dẹ̀ ké sí títì pé bí ń pa wọn. ọlọ́run ọba ló ń tọ́jú èèyàn èèyàn máa ń ká ẹni sà ọlọ́run á dẹ̀ tẹ́ rọ̀gì. ayé á bínú pé ìwọ òun sùn sórí rọ̀gì lẹ́yìn tá a gbẹ ní díẹ̀ à nígbà ọlọ́run á tún ti ká rọ̀gì wọ́n tọ̀ sí wọ́n dàgbẹ́ sí wọ́n tún ti ka ọlọ́run á dẹ̀ lọ gbé matrasi sílẹ̀ ó yá máa ṣe bó ṣe wọ̀n lórí kúṣìn ohun tó ń jẹ́ ènìyàn wọ́n á tún gbé kúṣìn wọ́n á tún dáná sun ọlọ́run á ní ó yá jésù lọ sùn sílẹ̀ fọmọ yẹn jẹ́ kó máa ṣeré láyà ẹ ẹni tó bá bí pọ̀nrípọ̀n gbá babalá kó bàbá ẹ̀dá kó wá gbé kó wá gbé ọlọ́run kó kó wá gbé jésù kó kó wá gbé elédùnmarè kó láyà ẹni tí kó wá gbé ẹni tí ọlọ́run nífẹ̀ẹ́ àyànfẹ́ ọlọ́run kó wá gbé kó láyà elédùnmarè so mo mọ̀ wípé ẹ̀yin tọ́lọ́run fẹ́ lò náà ẹ̀ ń wò mí báyìí ẹ̀ ń ṣe warming up lọ́wọ́ ni tó bá ti tásìkò ẹ máa dìde so ní kúkúrú ní gbòǹgbò à ń gbọ́ wípé yàtọ̀ sí bọ̀nù tí bọ̀dá wa yìí sọ ṣọlá abídèmí yàtọ̀ sí bọ̀nù state tí eh, usman danfodio tó ti bá islam islam a tún gbọ́ mo ń wo program broda mi kan mi ò fẹ́ dárúkọ broda yẹn náà máa ń ṣe program wọ́n jẹ́ kó yé mi pé islam ti wà nílùú ìsẹ́yìn tó ti islam ìlú ìsẹ́yìn wọ́n ṣe program yẹn wọ́n ló ti pẹ́ wọ́n làwọn mọ́sálásí kan wà nílùú ìsẹ́yìn tó pẹ́ ju mọ́sálásí tó wà ní ìlọrin lọ bá ṣe fẹ́ràn ìlọrin tó bá ṣe pọ́nlé ìlọrin bọ́lọ́run ṣe gbà fún ìlọrin tó tó jẹ́ ògo àgbáyé tó àwọn ìlú kan wà àwọn mọ́sálásí kan wà nílùú ìsẹ́yìn tó ti pẹ́ tí Islam ti wà ń bẹ̀ kó tó di wípé bàbá tó wọ̀ lọ́rin yìí gan eh, eh, bàbá alimi kí wọ́n tó lọ dá Islam sílẹ̀ ní Ìlọrin so what are we talking about? ohun tá à ń sọ ni wípé kẹ́nikẹ́ni má fúlù anybody ẹ fún oníkálukú lẹ̀ pẹ̀lú bó bá ṣe mọ ọlọ́run ẹ̀ pé ẹni tó bá ń pe ọlọ́run tó dẹ̀ tún ń lo lékun lẹ́ja láti fi báàkì àdúrà ẹ̀ ẹ filẹ̀ ẹni tó bá ń pe ọlọ́run tó dẹ̀ ń wẹ ọṣẹ pé káyé má dínà mọ́ òun kọ́ má pa òun kọ́ má ba tòun jẹ́ ẹ filẹ̀ náà ẹni tó bá ń pe ọlọ́run tó dẹ̀ ń lo ẹbu tó ń lo iṣẹ́ ẹ filẹ̀ pẹ̀lú tiẹ̀ ẹ̀yin ẹ ṣe tí yín kó níkàlùkù ṣe tiẹ̀ náà bàbá kí ó gba gold we stand by you wọn ò pé tó bá tó àsìkò a máa ríra ọlọ́run ló ń gbé ni ga o kì í ṣe èèyàn ọlọ́run ló ń ṣe nǹkan fún yan o kì í ṣe èèyàn ẹni tó bá dẹ̀ pọ́nlé kò sẹ́ni tó lè fà wálẹ̀ kò jẹ́ bó ṣe jẹ́ bàbá ẹ jọ ẹ jẹ́ kí àáfàá ṣàlàyé fún wa mẹ́sẹ̀gì wo lẹ sọ pé ẹ ní lónìí ká tó wá sọ́dọ̀ àwọn bàbá wa ní kúkúrú ní gbòǹgbò àbẹ̀fẹ́ káwọn bàbá kọ́kọ́ ṣe program tí wọ́n tán kẹ́ tó ṣe èwo lẹ fẹ́ ṣe ń bẹ̀ ṣẹ́fẹ́ kọ́kọ́ wá kí bàbá tó wá. ẹ jẹ́ kí bàbá ẹ bẹ̀rẹ̀. bàbá ọ̀rọ̀ kàn yín báyìí sà. mo wà pẹ̀lú yín bàbá mi. nípa message tí ẹ give last time ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti béèrè lọ sí pé wọ́n ti dà mí láàmú gan mo ní kó ní sùúrù mo ní tó bá tó àsìkò màá gbé bàbá wá mo wá dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ̀dẹ̀ jẹ́ ojú òní tí ń sà ẹ ṣé gan dádì iṣẹ́ yín ò ní dìṣẹ́ ọlọ́run tó ti ń gbà fún yín kò ní stop o number one wọ́n pẹ̀ nìkan ní àtàndá ọ̀làdáre wọ́n ní sà wọ́ọ̀tì somi ṣòro ẹ máa gbọ́ o wọ́n ń pe ẹnìkan ní Ìyábọ̀ Fatai Mariam wọ́n ní what is this work for that means wọ́n jẹ́ kó yé yín pé àwọn ní interest nínú iṣẹ́ yẹn wọ́n ń pe ẹnìkan ní kánsẹ́lọ̀ Ọmọṣaléwá wọ́n ní what is omi ṣòro sà hmm. wọ́n ń pe ẹnìkan ní Akeem Ọdúntàn hmm. wọ́n ní please sir I need your phone number Kudirat Ẹkùn wọ́n ní please your number sir Kabir Muritala wọ́n kì í. mo dúpẹ́ o olú àwọn akẹ́wọ̀n náà báyìí o. Àjàyí Ọmọwùmí wọ́n ní wọ́n ti somi ṣòro. Abíóyè Babátúndé Babárìndé wọ́n ní sà wọ́n ti somi ṣòro. Kẹ́hìndé adéwùnmí wọ́n ní omi ṣòro yẹn ṣé àwọn alágbo ló máa ń tà ọlá babátúndé wọ́n ní thank you so much sir. Jimo ismail wọ́n ní please sir i need your whatsapp number. Okay. engineer ayọ̀ọ́lá wọ́n ní can this work for stroke wọ́n ní ṣó lè ṣiṣẹ́ stroke. ọ̀tọ̀ ni ṣe stroke àwọn ká ló ṣiṣẹ́ fún. wàsíù Musibau wọ́n ní bàbá kẹ́ẹ̀pẹ́ o kẹ́ẹ̀pẹ́ fún wa àwọn ṣàdúrà tí wọ́n ní. àwọn náà pẹ́ wá gbọ́ wá o. Princess Ọlámipọ̀jù wọ́n ní please sir what is the meaning of omisoro so àwọn èèyàn sọ̀rọ̀ gan in fact wọ́n lé ní two hundred video yẹn wọ two hundred thousand views. thank god yóò ṣeun. now yàtọ̀ sí yẹn àwọn kan ń béèrè pé àwọn fẹ́ ṣe fúnra wọn àwọn kan láwọn ṣe pé kò ṣiṣẹ́ dáadáa bó <laughs> ṣiṣẹ́ díẹ̀ so mo dẹ̀ sọ fún wọn mo ní bàbá ṣàlàyé fún wọn tó bá dé gangan in fact powder tèmi gan ń tà mm. for now mo stop ẹ̀ torí ọ̀rọ̀ kọ́ńtẹ́ǹtì omi ṣòro ti ẹ gbé wáyé nípa pírọ̀dù àwọn obìnrin tó ń ṣe ségesège ewu wo gan ló wà fún obìnrin tí pírọ̀dù ẹ̀ bá ń ṣe ségesège àti fún ọkọ wọn ẹ já bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sà. nǹkan tí ó ṣẹlẹ̀ pé níbẹ̀ ni pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àtúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà àwọn bàbá tọ́fun kan àwọn adìyẹ kan tó di pé wọ́n tẹ́rí gbaṣọ kí ló ń ṣẹlẹ̀ ni pé omi ṣòro ẹni tí kò bá rí period mọ́ ó ń ṣiṣẹ́ fún ó ń ṣiṣẹ́ fún ẹni tí kàmàdù bá ń yọ lẹ́nu ìyẹn iṣẹ́ yìí ó ń ṣiṣẹ́ fún ẹni tí àwọ̀ká bá ń dà láàmú ó ń ṣiṣẹ́ fún ẹni tí eh, pàtẹ́pàtẹ́ bí ṣẹ̀ṣẹ̀ ń mú lọ́wọ́ àbí lẹ́sẹ̀ stroke ń kanlẹ̀kùn bọ̀ nìyẹn ibẹ̀ ẹni tí pajápajá bá mú lọ́wọ́ tó mú lẹ́sẹ̀ stroke ń bọ̀ nìyẹn ń bọ̀ nìyẹn ń kọlẹ̀ kó hmm. bọ̀ nìyẹn àbí ó dédé apá yẹn àbẹ́sẹ̀ yẹn ó dédé rí i pé báyà ó kú tàtà dé pé kò free bẹ́ẹ̀ ni pé ẹsẹ̀ ò sí ń bẹ̀ mọ́ ó ń ṣe kí ni stroke yẹn ń kọlẹ̀ kó bọ̀ nìyẹn kíní tí a bá tètè fún kò lọ́nà tá a sin ibẹ̀ yẹn àbí àwọn ká ń ṣe èèyàn tó bá sin ibẹ̀ ẹja lọ ṣáṣáṣáṣáṣáṣá káàkiri káàkiri káàkiri bẹ ẹsẹ̀ kìíní ẹsẹ̀ kejì má wò torí pé kò sí ní ẹsẹ̀ kejì bìkọ́ tó bá gbélé ó máa sá lọ síbi kejì ni o bọ̀ tó bá ti sí méjèèjì gbogbo ẹ̀ máa sá lọ ni wàá wá lu díẹ̀ ń bẹ̀ ẹ̀ ń gbẹ́ bàbá mi. ẹ̀sà ẹ̀mí ni wípé ẹni tí pajápajá bá ń mú lọ́wọ́ àtẹsẹ̀ tí ò bá tètè tẹ́ rẹ̀ pé stroke ń bọ̀ díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo wà lórí prógrámù báyìí ẹ jọ ẹ má ìpè o ẹ jọ ẹ má sì pé ẹ já parí prógrámù ẹ já parí prógrámù ẹ yes sir ẹ come again sir. so ẹni tí. mo bọ̀ ẹni ẹni tí ọwọ́ àtẹsẹ̀ bá ń gbọ̀n ẹni stroke ti ń bọ̀ nìyẹn tí ò bá múra ẹlẹ́ẹ̀kejì ẹni wípé yàtọ̀ sí pé kọ́ mu kinní yẹn pẹ̀lú ọtí ẹni pé wọ́n lè sin ara àdẹ̀gbọ́ àdẹ̀gbọ́ ẹ wá lò díẹ̀ ẹ tún wá sọ kinní kan ẹlẹ́ni tó bá ń bá obìnrin tó bá ní six period sùn ẹni pé okú ẹ lè kú ó máa sì sì tọ ẹ tàbí kóun náà má lè tọ dáadáa bẹ́ẹ̀ ni tó bá yá ṣe lè bá wa ṣàlàyé bẹ́ẹ̀ dáadáa sá. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé obìnrin tí prod ò bá wa mọ́ ó ti bẹ̀rẹ̀ látòrí pé ká máa lo fètò bíbí. Hmm so ọmọ bí ìfètò sọmọ bíbí abẹ́rẹ́ tí wọ́n ń gbé sápá àbí tí wọ́n ń gún sídìí àbí tí wọ́n ń gbé nǹkan kan jẹ òun ló máa ń kọ̀ sí ẹ̀ tẹ bá ṣàkíyèsí ẹni tó bá ń sòun ń lò ó tó bá dẹni tó nóyún tó wọ́ yá tó bá ní òun ṣe tán tó bá nóyún tó bá bímọ àwọn ní ẹ̀jẹ̀ máa ń ya lára wọn hmm. after tí wọ́n bá bímọ tán wọ́n máa sáré dù nǹkan kan ó ti lo àwọn nǹkan bẹ́ẹ̀ rí ni because àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò í ṣe nǹkan tó yẹ kéèyàn máa lò so kí ni ìfètòsọmọ bébí yẹn ó tún máa ń harvest hmm, tó bá fẹ́ bímọ. tó bá wá yá ó máa padà six nǹkan oṣù tó bá yìí ti six yẹ kò ní wá tó bá fẹ́ di pé ó fẹ́ bẹ̀rẹ̀ abẹ̀sírí lẹ́ẹ̀mejì lóṣù hmm. déètì tó rí tẹ́lẹ̀ kò ní wáyé déètì yẹn mọ́ hmm. ó ń lọ nìyẹn ó bẹ̀rẹ̀ nìyẹn eré ni àwàdà ni bó ṣe máa di gbá fún ènìyàn ó lọ nìyẹn ṣé ti yé so nǹkan ìdẹ̀rẹ̀ tí a bá rí ọmọkùnrin tó ń bá ṣe ìbálòpọ̀ tó ń dùn mọ́ tó bá yá ó máa sísì ìtọ̀ ẹ̀ á sísì ilé ìtọ̀ ẹ̀. ọkùnrin tó ń bá obìnrin bẹ́ẹ̀ sùn kò ní lè tọ̀ dáadáa mọ́ tó bá yá ó máa sísì hmm. ilé ìtọ̀ ẹ̀. dẹ́ẹ́ndà hmm. kejì tí èèyàn bá ní kàmàdù tínúga àbí ìsàlẹ̀nu ń kànyàn nǹkan yìí máa jẹ́ kó rí nǹkan oṣù yẹn kàmàdù tó wà nú ẹ̀yẹn nǹkan tó lò yẹn ó máa gé kàmàdù yẹn ní wẹ́wẹ́wẹ́wẹ́ so òun gan á rí nígbà tó bá rí nǹkan oṣù wà báyìí á rí àwọn nǹkan tó máa máa bọ́lẹ̀ lójú ara ẹ̀ bí ẹran hmm. ẹ̀jẹ̀ máa di gbìí gbìí gbìí ló máa bọ́lẹ̀ hmm. kìíní yẹn ni tí ẹ bá lè ṣe ọ̀nà ẹ̀ pọ̀ àmọ́ o nǹkan tó ṣẹlẹ̀ lórí nǹkan tí mò ń sọ yìí tí ẹ bá fẹ́ kí ẹ̀rí kó pé ẹ gbìyànjú ká bá yín ṣe ká sẹ̀ǹdì ẹ̀ sí. so ìyẹn yàtọ̀ sí pé káwọn èèyàn máa láwọn lọ ṣe fúnra wọn ẹ tí òun tí òun èwò tó lóun náà ṣàfihàn máa ogun orí Facebook. kò lè pé hmm. ó máa kù síbì kan òun yẹn ṣe máa ń sọ nọ́mbà pé báyìí báyìí báyìí tá a bá sọ nọ́mbà pé tó bá mọ̀ pé o fẹ́ ṣe tó ṣe torí pé kò mú pè wá o hmm. tó bá pè wá àmọ́ ibi tó kù sí. torí iṣẹ́ tó dá yín lójú. Ah, bàbá àwọn náà yan Ọlọ́run lógo yàtọ̀ sí yẹn iye òun ká sọ pé kí wọ́n mú wá ó tún ní dashing tó máa ṣe fún wa gift tó máa tún fún wa nítorí eléyìí àwọn ìṣe promo ni. now ǹjẹ́ ní fixed price lórí ọ̀rọ̀ kóbìnrin má rí pírọ̀dù ẹ̀ yìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ má jẹ́ ká tara wa jẹ kán náà sì má tara wọn jẹ tó bá jẹ́ lóòótọ́ ni nǹkan yìí ń ṣe wọ́n àlàáfíà ni oògùn ọ̀rọ̀ kan fún wa ní twenty five thousand ó kéré inú ayé gan hmm. aláì ó kéré inú ayé gan. ẹ dẹ̀ ṣúọ̀ pé tó bá fi twenty five thousand yẹn lẹ̀. iṣẹ́ àlá o. wọ́n á bẹ̀rẹ̀ sí ní rí pílọ̀ aláì mo fi ọlọ́run àtànábíà muhammad bura. mo ferúmọlẹ̀ bura. ẹ ṣeun. àwọn tó ti lò ká nìkan wà nítòsí bí ìsìn ni àwọn náà máa fẹnura wọn sọ irú iṣẹ́ tó ṣe inú ayé wọn. kò jẹ́ bó ṣe jẹ́. kéremù náà di ẹ̀ńdókò. bàbá ẹ kẹ́ tó máa lọ sà. ǹjẹ́ ẹ lè sọ̀rọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ ó ṣe stroke kò ṣe stroke yẹn ṣé kìíní ìgbọ́ àbí nǹkan míì lè fi ń treat stroke àti pé ti stroke yẹn ṣó ní price. ó ní price nǹkan míì la fi ṣe stroke yẹn iṣan apá tó kú àbí tẹsẹ̀ tó kú iṣan ni ò jí tí iṣan yẹn bá jí ẹni tàn ó máa ṣe kí ni ó máa gbádùn stroke yẹn á lọ ó ní nǹkan tá fún wò stroke tí wọ́n sà sí yàn ọ̀tọ̀ ni à treat ẹ̀ stroke tó yẹ pé èèyàn kàn déédéé ń ronú bẹ́ẹ̀ tó bá sùn kò rórun sùn ó gbé nǹkan kan sọ́kàn stroke yẹn ọ̀tọ̀ hmm. ó ní bá ṣe ń treat yẹn okay I understand so èyí tí wọ́n sà èèyàn yẹn tàbá tètè falẹ̀ mọ́ pàápàá tí ò tí ì gba abẹ́rẹ́ ó máa gbádùn. so kò dáa kó tún gba abẹ́rẹ́ pẹ̀lú stroke. mo gbọ́dọ̀ gba abẹ́rẹ́ tẹ́nìkan bá ń sọ fún yín pé abẹ́rẹ́ ẹ wà ó ń gbé wọ mọ́tò ẹ̀fẹ́ wọ mọ́tò ọ̀fẹ́ nìyẹn o ẹ̀fẹ́ hmm. travel ni. Hmm mi ní pọ́ fún yín mọ́tò fẹlẹ́fẹ́ wọ̀nyẹn but tí ẹ bá tètè falẹ̀mọ́ tẹ́ ò gbàbẹ́rẹ́ ó máa dáa gan ó dẹ̀ máa dùn ó máa dáa gan ó dẹ̀ máa dùn ṣé ń gbọ́ yorùbá mi so ọlọ́run á gbàdúrà gbogbo wa irú yìí tó ti ṣẹlẹ̀ tó ti jẹ́ pé wọ́n sàsí yẹn ó ní key point ta fún ta fún treat yẹ. ó mì pé stroke ó póríṣi méjì kọ ẹlòmíì wọ́n máa ń sàsí ẹlòmíì heart break ìrònú ni ó ronú títí tó fi ní stroke méjèèjì dẹ̀ ló ní cure ẹ ṣí. ṣẹ̀rí bẹ́ẹ̀ so tí wọ́n bá tiẹ̀ ti wá treat yẹ tá à ń ṣe lọ lọ́wọ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ tó bá di pé ó ti ń gbádùn tó ti ń move ó gbọ́dọ̀ tún wà very careful tí ò gbọ́dọ̀ ṣubú. Mm -hmm tó bá padà ṣubú kí ni ẹ máa tún bẹ̀rẹ̀ ni o ìyẹn ló máa ń pààyàn pé. even tó bá ti treat yẹ. ẹ tá treat yẹ lọ lọ́wọ́. tó ti parí treatment yẹ kò gbọ́dọ̀ ṣubú. kò gbọ́dọ̀ tún ṣubú again tó bá ṣubú again kì í gbé mọ́. ǹjẹ́ ó ní nǹkan tó yẹ kẹ́ni tó bá ní stroke máa jẹ. bẹ́ẹ̀ni bíi kíni. ó di bẹ́ẹ̀ lórí àwọn àwọn nǹkan tútù wọn gbọ́dọ̀ máa mú. ok. ó ṣiṣẹ́ bẹ́ẹ̀ fún. irú ẹ̀dá bẹ́ẹ̀ báyà ó ti ní báyà. Baya bí apatition ẹ̀jẹ̀ ríru nǹkan kan lọ́kàn tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. kan try pé oúnjẹ o kó máa try kó máa ní ọsàn kan pè ní grape. grape grape. òun ni kó máa sóòmu hmm. tó bá dẹ̀ mi kalẹ̀ náà ni ó lè máa fún sínú omi kó máa mu òun nìkan rí pé àlàáfíà wà àwọn yẹn a bẹ̀rẹ̀ sí ní ní ìtumọ̀ díẹ̀ eh, díẹ̀. òun náà a bẹ̀rẹ̀ sí pé òun náà rójú tu. nípa redmi tí ń kọ́ máa.